الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فن الله وبا أترى إكي الله واتي إغير فن سواجوا النبي محمد صلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì kọ́lọ́wọ́n bá kó fi kẹ́yìn kó fi kárí wọn. gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ra wa eléyìí ni halqa yẹni pé ìdára ẹni lẹ́kọ̀ọ́ ti oúnjẹ ogún àti méje yẹni pé ọgbọ̀n ó dín mẹ́ta twenty seven kí ọlọ́wọ́n kí ó ṣe ní ọ̀rọ̀ fún ọgbọ́n akérè pẹ̀lú gbọ́n assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. آه، نبي تياق على المثيرة الأصول الثلاثة للشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله وهنا نبي شيخ فقيه معرفة نبيكم صلى الله عليه وسلم قال الحمام محمد بن عبد الوهاب رحمه الله الأصل الثالث معرفة نبيكم محمد صلى الله عليه وسلم وهو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم وهاشم من قريش وقريش من العرب والعرب من ذرية إسماعيل بن إبراهيم الخليل عليه وعلى نبينا أفضل الصلاة والسلام وله من العمر ثلاث وستون سنة ومنها أربعون قبل النبوة وثلاث وعشرون نبيا ورسولا نبئ بإقراء وأرسل بالمدثر وبلده مكة بعثه الله بالنذارة عن الشرك ويدعو إلى التوحيد والدليل قوله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمن تستكثر ولربك فاصبر ومعنى قم فأنذر ينظر عن الشرك ينظر عن الشرك ويدعو إلى بالتوحيد وربك فكبر عظمه بالتوحيد وثيابك فطهر أي طهر أعمالك من الشرك والرجز فاهجر الرجز الأصنام وهجرها تركها وأهلها والبراءة منها وأهلها الشيخ محمد بن عبد الوهاب رحمه الله إجابة سمقي تراتي أنك الأصول الثلاثة يعني كي أو إن كان يكمل تجي إن كان يكمل متى nínú ìgbésí ayé ẹ̀sìn mùsùlùmí tí ó gbọdọ̀ yé àti ká alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatul abdi rabbah kí ẹrú kọ́ mọ talọ́lọ́wọ́n ọba àwọn ẹ̀rí pé a ti ṣàlàyé yẹn síwájú gbàǹgà tó ní í ṣe pẹ̀lú tawhid pẹ̀lú ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn àsìmáwò rẹ̀ àti àwọn sífàtì rẹ̀ bákan náà àlà asùlù kejì ẹni pé ìpín kejì ìpínlẹ̀ kejì òun náà ni ma'rifatul abdi dinahu òun ni kí ẹ̀sìn kí mú ọmọ ènìyàn kọ́ mọ ẹ̀sìn tó ń wá tó ń wá ṣe ilé ayé òun náà ni pé ẹ̀sìn lẹ́yìn wá ṣe ẹ̀wọ̀n àrí tí ṣe kí wọ́n fi gbẹ́lẹ̀ kẹta tó jẹ́ kó òun ni asùlù sáàlì tó ń parí ọ̀wọ́n tó jẹ́ kó òun ni òṣù àlà asùlù sáàlì ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ma'rifatu nabiyyikum muhammadun kí mùsùlùmí kọ́ ma títa ni ànábì ń sallallahu alayhi wa sallam kí mùsùlùmí ọmọ ànábì yẹn yẹn ni kíkọ́ mọ̀ pé táwọn ànábì sallallahu alayhi wa sallam ni ànábì wọn kí wọ́n á dá ànábì náà mọ̀ dáadáa torí pé kí ni ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba pàtàkì ànábì débi pé òun ni ọlọ́wọ́n ọba fi ẹ̀sìn yọ́rán ẹni tó bá wá ní òun ọ̀tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam òun kò ní í fẹ́sìn kò ní ṣẹ̀ṣẹ̀ irú ẹni yẹn ìfẹ́ ẹnu ni ọmọ wa tẹ̀lé kiri yóò mọ tẹ̀lé fẹnu kiri torí téèyàn bá ti ṣẹ̀sìn ìyẹn ó ṣe ẹ̀sìn ṣe ara ẹ̀sìn téèyàn ṣe òun náà ni pé ìfẹ́ ẹnu náà lèyàn ọmọ ṣe káàkiri Al-Sheikh Muhammad Abdul Wahab rahimahullah wọ́n ní nígbà tí wọ́n nínú tíra wọn yìí tí gbogbo àná tí àwọn tí a bá mú tíra yẹn lọ́wọ́ kí a máa wò ṣéèkù ní al-aslu as-salis ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ma'rifatu nabiyyikum محمد صلى الله عليه وسلم معرفة بكان معرفة نبيكم محمد صلى الله عليه وسلم هنالك مسلمي قم مع النبي ومسلمين مع النبي ما النبي دام دا دا تربكني والله العظيم إن كتي دارو ní ayé tí a wà yìí ní ìṣẹ̀mí tí a ń ṣe pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ àwọn wàláhi azim wọ́n da ẹ̀sìn yìí rú débi pé ẹlòmíín ń bẹ lára wọn tí wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam anabi tàwọn kìí sí muhammadu pé ibrahim nìyáàsì ni kódà èmi ọba débi pé náà ipe ọ̀rọ̀ anabi kọ pé ọlọ́run tàwọn ọ̀nà ibrahim nìyáàsì inna lillahi wa inna ilayhi raji'un wàláhi azim tí àwọn èèyàn sì pọ̀ rẹ́kẹ̀tẹ́ tí wọ́n sì ń tẹ̀lé irú nǹkan báyìí. tí wọ́n sì ń gbarú nǹkan báyìí gbọ́ torí pé kí ni ẹni tí wọ́n ń pè ní Ibrahim sí yìí gangan òun gangan ní ń sọ fún àwọn èèyàn pé kán máa rí òun ní rí bẹ́ẹ̀ ní rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ní tó wá ṣe pé ẹni yìí ọ̀ràn wọn tí wọ́n ń jẹ́rú ẹ̀ salam tí wọ́n pè ní Jésù kọ̀ọ̀ràn wọn pè òun ní ọmọ Ọlọ́run kọ̀ọ̀ràn pè òun lọ́lọ́run ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ rí so kò sọ bẹ́ẹ̀ rí so àmọ́ Ibrahim Niyasi yìí òun gan fúnra rẹ̀ òun pàtàkì ara rẹ̀ fáwọn èèyàn ipe nǹkan lòun ìgbà tí yẹn bá ń sọ pé òun làlífà anabi anabi ló sì gbélé òun lọ́wọ́ ẹ dákun tí pín padà débẹ̀ kọ́mọ́ jẹ́ pé òun gangan ni àwa fi ṣe àkórí ọ̀rọ̀ òun ni pé Sheikh Muhammad Abdul Wahab rahimahullah wọ́n ti bẹ̀rẹ̀ láti ṣàlàyé ìpìtàní anabi rẹ̀ bó ṣe máa wọ́n ní uwa muhammadun bunu abdullah wọ́n ní muhammad ọmọ abdullah bàbá rẹ̀ ń jẹ́ abdullah yẹ̀rì báyìí nínú kí anabi sallallahu alaihi wasallam ó ní bàbá ó ní ìyá kọ́dà bàbá rẹ̀ náà bàbá tiẹ̀ náà ní abdulmutalib abdulmutalib yìí hashim náà ló bí wọ́n ní hashim yìí òun jẹ́ ìran quraish wọ́n ní wa quraish òun jẹ́ ìran larubawa wọ́n ní bẹ́ẹ̀ sì ní pé ala àwọn alárúbáwá min dhurriyyati ismail wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ anabi ismail din ibrahim ọmọ anabi ibrahim ṣẹlẹ báyìí sheikh muhammad ibn abdulwahab rahimahullah wọ́n ṣàlàyé ìran anabi sallallahu alaihi wasallam kanlẹ̀ kan orí anabi ibrahim alayhi salam wọ́n ní anabi ibrahim táwọn sọ yìí òun náà ni ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ọba anabi sọ láti ara ọ̀nà ìtàn ìran anabi sallallahu alaihi wasallam ó lọ lè parí sórí anabi ismail ismail yìí sì ni òun jẹ́ ọmọ anabi ibrahim ó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam àwọn àrọ́mọdọ́mọ àwọn anabi ọlọ́run ọba ni anabi ọlọ́run wo ni anabi ismail tó náà jẹ́ ọmọ anabi ibrahim ṣùgbọ́n ní àwọn lárúbáwá ti ya àwọn tí wọ́n jẹ́ àwọn israel àwọn ya látara ishaq tó ń jẹ́ ọmọ ìyá fún ismail sàn lárúbáwá àwọn yẹ látara ismail tó ń jẹ́ anabi ọmọ anabi ibrahim al-khalil sheikh wa ni alayhi wa ala nabiyyina afdalu salatu wa salam àti anabi ibrahim àyẹnìkẹ́ anabi ismail àti anabi tiwa náà kọ́lọ́wọ́n bá àyẹnìkẹ́ anabi sallallahu alayhi wa sallam kọ́lọ́wọ́n bá kó fi ìkẹ́ rẹ̀ kó fi kárí gbogbo wọn lápapọ̀. àwọn kan sheikh wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe jẹ́ ìran anabi sallallahu alayhi wa sallam ẹ wò náà ni kí ọmọ ta rẹ̀ jẹ́ àwọn tọ́mọ ẹni tí àwọn ń sọ àkíkà anabi sallallahu alayhi wa sallam tó wà ní anabi ìmọ́lẹ̀ ní ọlọ́wọ́n bá bu látara rẹ̀ ló wà fi dá wà fi dá ìmọ́lẹ̀ yẹn wọ́n wo ìmọ́lẹ̀ yẹn sùn so bí lè ó ti mọ̀ pé ọ̀rọ̀ tí ó takò ti ń jẹ́ ẹ̀rí ni ó takò nǹkan tó ṣẹlẹ̀ nínú ìtàn ṣẹ́wó anabi sallallahu alayhi náà là ń ṣàlàyé yìí o pípé bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ bàbá rẹ̀ tó fi délé anabi ismail náà ni à ń kà yí pípé bí ìkànnì sọ̀lọ́ fẹ́lẹ́ mi ṣe lóhùn ẹni tó bá fẹ́ lóhùn dá anabi mà ara ọ̀nà tí yẹn máa ń gbà dá anabi mà ní kìlìkì kí wọ́n dá anabi mà pípé òun ni òun ni ọlọ́run pé ọlọ́run ọba wò sùn wọ́n wá gbìyànjú mọ́lẹ̀ kan lára rẹ̀ wọ́n fi dá anabi eléyìí àwọn irọ́ àgbékalẹ̀ ẹ̀rọ ni torí àwọn ààyè ọ̀nà oríṣiríṣi lànàṣẹ́ ọ̀sálàmù ọlọ́run ti ní kó máa jẹ́ kó yí àwọn àlèhùnmọ̀ yìí ní kul innama ana basharun mislukum ọlọ́run bá tó bá nàbì ti sọ fún wọn pé alábẹ̀rẹ̀ ara ọmọnìyàn bíi tiyín lèmi náà ọmọ èèyàn ní ní alárẹ̀rẹ̀ ara lèmi náà mislukum bí ẹ̀yin náà ṣe lèmi náà rí wọ́n bí mi ní gẹ́gẹ́ bá ṣe bí ẹ̀yin náà èmi náà ní ìyàwó èmi náà ní àwọn ọmọ innama ana basharun mislukum mò ń jẹun bẹ́yìn náà sì ń jẹun mò ń rìn bẹ́yìn náà ṣe ń rìn innama ana basharun basharun mislukum mò ń wọṣọ bẹ́yìn náà ṣe ń wọṣọ bákan náà mò ń ṣogbó àwọn bùkátà yìí rìn rìn ṣe. kódà anabi sallallahu alayhi wa sallam èèyàn gbọ́dọ̀ rí ipe mọ̀láìkà lànàbì rárá ẹ̀rí àwọn kèfèrí ìgbà tí wọ́n wú ànábì sùn wọ́n ní à síbò lánàbì ọlọ́wọ́n ọba ni ọ́ à kí ló dé tó wàá rìn káàkiri láàrin ìjà ẹ̀wọ̀n kan wọ́n ní subhanallah wa ma ana illa basharan rasula ní ọmọ jẹ́ nǹkan kan tí wọ́n ti pé mo jọ́ mi nìyàn mo sì jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ẹ wò anabi sọlọ ọsọlọm lélẹyìí o kì í pé anabi ọsọlọm lèyàn sọdọ ọlọ́run lèyàn ni pé òun lèyàn máa pè bílẹ̀ níta sí kàtà wàá tó sọ pé ẹni tí ètò ẹ̀sán anabi sọlọ ọsọlọm lèyàn máa pè. àwọn kan mẹ́ta bá láwọn ń sọ akẹ́kọ̀ọ́ muhammadiya náà ni àwọn ń sáré àwọn tìjàní àwọn onífẹ́yìlà wọ́n máa ń wọ́n ní ibrahim niyasi ni wọ́n ní torí pé kíni ìgbà tó fi wá ní muhammad la ilaha illallah ọ̀rọ̀ burúkú wọ́n nígbà tó wá ní muhammad pé kì í sá nàbì gàgà lọ́wọ́ ìgbà tó wá ní ibrahim yìí wọ́n lòun gàgàn ń jẹ́ ànábì so náà lẹ́sìn rí wọn bí wọ́n ṣe ń ṣe múlùdù tànàbì sallallahu alaihi wasallam gẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe títí ibrahim niyasi ẹ wá bá wa bí wọn ipe ibrahim niyasi yìí ṣé oúnjẹ olókùn náà síwájú kó tó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ní jà nábì ẹni tó kú 1975 tó wà dín nìsẹ́ ní tẹ̀ dẹ̀rẹ́ mọ́wúlùdì rẹ̀ so ó túmọ̀ sí pé ṣé òun àtànẹ́bí sọ̀rọ̀ sálàmù lẹ́gbẹ́ ni àbójú ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sálàmù lọ fẹ́ fún wa ní èsì ṣùgbọ́n náà ni pé tẹ́ ẹ bá súnmọ́ wọn kò sí àtọ̀ lọ́dọ̀ wọn Ibrahim lànàbì àna Ibrahim ni yáàsì wọn gangan ni ànàbì sórí eléyìí nǹkan tí ó burú jáì nínú ẹ̀sìn yìí ni kí ọmọ nírú àdìsọ́kàn báyìí sheikh wa tó bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní walahu min al-umri salasu wa situna sanatan wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ní tó lò ní ìṣẹ̀mí ayé rẹ̀ ní pé ọjọ́ orí rẹ̀ tó fi di pókú òun náà ní ọgọ́ta àti mẹ́ta sixty three ọmọ sixty three years náà ní Ànábì sallallahu alaihi wasallam kú wọ́n ní minha arba'una qabla an ẹni pé forty years kó tó di pé ó bẹ̀rẹ̀ ìjẹ́ anabi ni kó tó bẹ̀rẹ̀ pé a ó dà anabi ọlọ́run ọba ẹni pé ogójì ọdún kọjá lórí rẹ̀ ẹni pé anabi kọ́ wọn forty years kó tó di pé ọlọ́run ní pé ó yá bẹ̀rẹ̀ láti máa jíṣẹ́ wọ́n nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní lo báwọn wà fàlàáfù wà ẹ̀ṣẹ̀rú nànà bí yẹn wà rọ̀ṣùlà ọ wá lo ogún àti ọdún mẹ́ta sixty three years ló fi ń ya nàbíyán ló fi jẹ́ ànábì wa rasulan ló fi jẹ́ òjíṣẹ́ sẹ́wọ̀n kan twenty three years níbí ilẹ̀ yóò ti mà ipe ànábì sallallahu alayhi wa tí ọlọ́run bá ní kọ́ akọ́ wa ní ẹ̀sìn ọkọ̀ wa ní ẹ̀sìn yìí ní àkọ́yé yékéyéké nǹkan tí yẹn fi ogún ọdún àti mẹ́ta tí yẹn fi ṣe ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ àlèhùnmọ̀ yìí ní ẹ̀sìn ní ọ̀nà tó yé yányá tó pé kò sí ìrújú kankan bẹ́ẹ̀ layluha ha òru òru òru Islam ọmọlẹ̀ bí ọ̀sán ni ẹni pé nǹkan tó bá rí pé ó fẹ́ rú olójú ìmọ́lẹ̀ ti wà ń bẹ̀ kò sí kankan tí ẹnìkan lè dìde tí òun fẹ́ máa dánwò nínú ẹ̀sìn lónìí àti kó nínú àwọn sàhábà ni àbáwọn tàbíùn àbí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí yóò bá ti rí nǹkan kan fi ẹ̀sìn rẹ̀ gún náà ń bi àwọn tán láwọn ṣe mọ́lúdì Ibrahim Niyas ọ̀dà tí Ànábì ló ṣe Ibrahim Niyas ni àbáwọn sàhábà Ànábì ló ṣe àbáwọn tàbíùn ló ṣe àbáwọn tàbíù tàbí ló ṣe ẹni tí wọn ò tiẹ̀ mọ̀ rí pé pé seventy five náà ló kú ṣùtàwọn náà ṣe mọ́lúdì ẹ̀rí pé eléyìí nìṣẹ́ ọ̀hàn gbàràgàdà pípé àánú ńláńlá náà ni wọ́n gbé lọ́wọ́ náà ni wọ́n gbé lọ́wọ́ náà sì ń tẹ̀lé wọ́n ní pé kí ọlọ́run ọba kó wọ́n ṣàbáwá sànù kó jẹ́ kí òdodo tí ń jẹ́ òdodo ẹ̀sìn kó jẹ́ kó yé wọn kó jẹ́ kó yé wọn torí pé kí n lórí irú àwọn nǹkan báyìí àwọn àdìsọ́kàn burúkú yìí pẹ̀lú Ibrahim Niyas yìí wallahi alazim nǹkan yẹn bá kú lédè rẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣàgbákò lọ́dọ̀ ọlọ́run ọba o ìyẹn dáràn lọ́dọ̀ ọlọ́run tó ń gbà pé Ibrahim Niyas òun là nábì ibrahim ni yá ṣòwò ọlọ́run ìrè eléyìí ó burú gan o wọn ní anabi sallallahu alaihi wasallam ó lo ìṣirúnà yẹnì ó fi jẹ́ nabiyyan rasula yẹnì salasa wa ìṣirúnà nabiyyan wa rasula ogún ọdún àti mẹ́ta ibi yìí náà tún jẹ́ ẹ̀kọ́ ńláńlá fún gbogbo tó bá ń jẹ́ oníwàásí ẹ̀sìn tó jẹ́ oníwàásí ẹ̀sìn yóò yẹ kọ́ máa yíyàn láti ibi rútàn yìí pé àṣé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ìrora máa ń jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bí tadarruj náà ni ọ̀rọ̀ ẹ̀sìn àtadarruj yẹn ni pé ní ìpele ní ìpele kì í ṣe pé ẹ̀ka náà lónìí wọ́n yá ẹ máa ti gbogbo ẹ̀ lẹ́ẹ̀ka náà ọ̀rọ̀ o ìyẹn ìrora máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọgbà tí ní Mu'az bin Jabal lọ́nà lọ sí Sham so àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà bó ṣe rán ó tún jẹ́ kó yẹ pé àwọn iṣẹ́ yìí ò bí tadarruj yẹn ni pé Islam tó fẹ́ mọ̀ pàrọ̀ yẹn sí pẹ̀lú tadarruj ni náà nàbí ni pé innaka ta'ti qawman min ahli kitab wa awwalu ma tad'uhum ilayhi ash-shahadatu an la ilaha illallah àwọn tó fẹ́ lọ báyìí wọ́n ti ní tíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í ṣe kẹfìrí gẹ́gẹ́ bí àwọn kẹfìrí ni wọn kì í ṣe kẹfìrí wọn ní tíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni pé wọ́n yé ṣe bí àwọn ẹlẹ́bọ alùkìtàbù wọn àmọ́ àwọn kọ́kọ́ tí mo fẹ́ kó pè wọ́n sí wọn náà ni pé à ń yí wá ṣèdò lọ kàn sí ọlọ́wọ́ ọba nìkan oṣù wọ́n pa àwọn gba àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ẹ̀sìn wọn máa pe jésù lọ́wọ́ máa pe kí ni ká pa ọgbẹ́ ẹ̀tì wọ́n wá ní wà iná àtọ̀ owó kẹfì ìdàlẹ̀ tí wọ́n bá wá dán lóhùn tí wọ́n láwọn ti pa ogun tí ń jẹ́ bọ́tì wọ́n ní fa'alimuhum anna Allah iftarada alayhim khamsa salawatin kò sì wá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn nírun ẹ wo bí anabi sallallahu alaihi bí ó ṣe gbé iṣẹ́ ńláńlá lé Mu'adh bin Jabal lọ́wọ́ ìkọlọ̀ lè jẹ́ ìkọlọ̀ lè jẹ́ fún un. so Mu'adh bin Jabal òun náà ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe ràn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun náà ti jẹ́ iṣẹ́ yìí. so òun ni pé ìlú ogún ọdún àti mẹ́ta láti máa fi pèpè eléyìí jẹ́ pé ajẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe ní ti ìyẹn ni lọ́wọ́ kan ni kó sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ní lọ́wọ́ kan ni kó sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ pé nǹkan tọ́lọ́wọ́ ò fún ànábì ìwọ́n ń retí kọ́lọ́wọ́ bá fún ọ nù nǹkan tọ́lọ́wọ́ fún ànábì náà lè ń retí kọ́lọ́wọ́ bá fún ọ torí tó bá jẹ́ pé ẹ̀kan náà ànábì gbẹ́sìn dé bì lẹ́ẹ̀kan náà ló sì sọ pé ogun ẹ wọ̀bẹ̀ ẹni tí òwọ̀bẹ̀ yọ̀wọ̀ náà ọlọ́wọ́ bá lẹ́sẹ̀ kan náà kò ní bùkátà sí kánábì ó lo ogún ọdún àti mẹ́ta láti fi ṣèwádìí torí ìjẹ́ ẹ̀kọ́ ńlá tí àwọn tó bá fẹ́ ṣe olùfẹ́wọ́ àti tí wọ́n fẹ́ ṣe látara pé yẹn nídìí sùúrù yẹn nídìí yẹn ni ètò yẹn ni kéèyàn máa retí súnà ọlọ́run ọba alkaoniya mana àtẹ̀dẹ̀rẹ̀jíya yẹn ni pé bí nǹkan ṣe máa ń gun ní ara wọn kíkan tó ṣe tí kò ṣe tí pé àgbọ́yé yẹn bí ó ṣe máa gun ní ara wọn tó yẹn gbọ́dọ̀ gbọ́yé kọ́dà papọ̀ mọ́ wáàsí tí èèyàn bá ń ṣe. ṣé kò tó ń bọ̀rọ̀ lọ wọ́n ní ọ̀rọ̀ anẹ́sọ̀ lọ́rọ̀ sọ́lá ìgbà tí ó dà nábì ikán ọlọ́run ọba ló fi sọ́dà nábì ẹni pé nígbà tí anábì sallallahu alaihi wasallam tó mọ lọ sọ́gọ́rì rà látara pé kíni ẹ̀mí rẹ̀ kàn tí àwọn ará mọ́kà ń dáwò ní ìyapa òfin ọlọ́run ọba wọ́n wá ń lọ sọ́gọ́rì rà láti mọ lọ lè yẹra fáwọn láti yẹra fáwọn èèyàn síbẹ̀ láti mọ lọ lè ṣe ìbádà nígbà níbẹ̀ so ìgbà tó dé kó débẹ̀ ìbẹ̀ níjọ́ tó sọ fún pé ikra òun náà lànà sọ sọ́dọ̀ ló ti dànù náà pé no bí a bí ikra wọn ni wà ursila bil mudassir níjọ́ tó lọ́n bá fẹ́ wá gbé ànábì dé kó yá iṣẹ́ dé máa jẹ́ sáfàmù yàn ayé mudassir ọlọ́run bá fi rán sí o ẹni pé lẹ́yìn ìgbà tí ó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam tí ó ti tó yẹ pé ó ti rí wáyé àkọ́kọ́ tí Jibril ti wá bá tó ní ikra. lẹ́yìn ìgbà yẹn ni ànábì ọba tó ń gúrò rẹ̀ mọ́ ànábì ò gúrò rẹ̀ mọ́ so kò gúrò jìbìrẹ́lì mọ́ náà ni ànígbà wọn náà ni ọlọ́run fi wá sọ fún pé àmọ́ wadda'aka rabbuka wa ma qala ya ayyuhal muzammil qum fa anzir wa rabbaka fakabbir ya ayyuhal muzammil قم يا أيها المزمل قم الليل lẹ́ يا أيها المدثر قم فأنظر وربك fàkẹ̀bẹ̀r ẹni pé nígbà tó wá di pé màláìka Jibril tó lọ sáfẹ́rẹ́ tó pẹ́ díẹ̀ tó ètè wá ìgbà yẹn ni anásọ̀rọ̀ sọ́lá máa wọ pé ah àbí olúwọba ó ti pàmìtì ní ọlọ́ni máa wọ da'aka rabbuka nàkọ́là ńgbà tí wà sí òdìdí wà yóò dé báyìí nítorí dé nípa yá yá yọ lọ́mọdé sẹ́rù kọ́ńfà ń fẹ́rẹ̀ wọ́n mú dá sẹ́rù wọ́n tí wọ́n ń dá sọ́búra tó yẹ kó dá sọ́búra nígbà tó tutù mú ọ kọ́ńfà ń fẹ́rẹ̀ ǹdẹ́ kọ́ ọmọ ṣùgbọ́n àti fáwọn yẹn wà rabbaka fakabir kó gbé ọlọ́run ọba rẹ tóbi wasiyabaka fatahir kó ṣe àfọ̀mọ́ aṣọ rẹ o wọn rojiza fahajir kó jìnnà sí ẹbọ wala tamunun tastakfir má máa tọrẹ fáwọn èèyàn láti pín mọ fi gba púpọ̀ kó fún yẹn nígbà kékeré kọ mọ létí kó fi gba púpọ̀ wọn lè rabbika fasbir ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba rẹ ṣéèkì mú àyà wa láti fi ṣàlàyé bí ìṣẹ̀ní anájísọ̀ sọ́lá mo ṣe rí bí ó ṣe kó náà ló dìde tó farabalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi ṣe dáhùn rẹ̀ náà ní ṣèkò wa mú wa níbí wọn á tún bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn nǹkan tó wà nínú àyà yìí wọn ní wa ma'na kum fa anzir sheikh islam muhammed mazda wọn ní ìtumọ̀ ìǹde kó máa kìlọ̀ fáwọn èèyàn yanziru ani shiriki yẹn kí máa kìlọ̀ yanziru ani shiriki kó máa kìlọ̀ fáwọn èèyàn kan kó ń di ẹ bọ́ nǹkan. ويدعو إلى التوحيد كما تقسي التوحيد أو كتي عليه صلى الله عليه وسلم بوشي سداع على بوشي اللي سمع يلي eléyìí ń jẹ́ ẹ̀kọ́ ńláńlá ẹ̀kọ́ ńláńlá fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùṣọ́wà sí ẹ̀sìn yìí wípé tí yẹn ti máa ń bẹ̀rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ilé àwọn èèyàn kó nídìí ẹbọ tó ń bá a lọ ṣe pé yanziru ani ṣíríkì ọ̀yàdẹ̀ ríu ila tawhid gbogbo ẹni tó bá ń ṣe wà tó jẹ́ àfa tó pé wàá wo àwọn halqa rẹ̀ wàá fijọ́ kan ní tawhid ẹ kíyèsí manhaji ẹni yẹn manhaji ẹni yẹn ó súnmọ́ pé ń wọ́ wa rabbaka fakabbir sheikh islam tó ní pé ìtumọ̀ wa rabbaka fakabbir ń pẹ̀lú tó sì gbé tóbi ó lè ní òun fẹ́ gbé ọlọ́wọ́n ọba tóbi tó pé ariwo ni wọ́n máa pa wọ́n máa pariwo tó bẹ́ẹ̀ sì ni ní tí ọlọ́wọ́n bá ń wí pé náà ṣe islam wáyé pé azimuhu bi tawhid bí ọlọ́wọ́n ọba rẹ tóbi pàtàkì rẹ kí ló fi pàtàkì rẹ òun náà ni kó o máa sin nǹkan mi àyàfi Allah kó o máa ní ìgbàgbọ́ sí nǹkan mi àyàfi ọlọ́wọ́n ọba nìkan ṣo at-tawhid ẹni pé níbi rògbòbíyà ọlọ́wọ́n ọba níbi olùhíyà rẹ̀ níbi asma wa sifat ẹni pé àwọn iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe wọ́n gbọ́dọ̀ lé nígbàgbọ́ pẹ̀lú mi lè ṣe níbi olùhíyà àwọn ìjọsìn tá a máa ń ṣe fọ́lọ́run ọba nígbàgbọ́ stephen nìkan ó nìkan oṣù náà ni ẹ gbọ́dọ̀ ṣe fún so ìtumọ̀ rẹ pé àwùjọ́mọ̀ ó bi tawhid pé gbọ́lọ́wọ́ bá tóbi pẹ̀lú tawhid bákan náà wà fìyà bẹ́ẹ̀ kẹfà pọ̀ ṣe aṣọ rẹ olùwọ́ba níjẹ́ ní kìí sàtọ́tọ́ wí àìtọ́ hìr àmàlàkà minal shiriki ẹni pé gbogbo iṣẹ́ rẹ tó ń ṣe fọ́ mọ́ níbi ẹbọ kìí sàtọ́tọ́ àwọn ọ̀sára ṣéèkì ni ìtumọ̀ síyábàkà nílẹ̀ yẹn ni pé iṣẹ́ rẹ ni tó pé ìyẹn gbé aṣọ ara ebo kárí ni ẹbọ kékeré ni gbogbo ẹni tó bá fẹ́ ń ṣe àìbáradà ọlọ́run ọba tó wá ṣe pé kò jìnà sí àwọn nǹkan ẹbọ yìí àtẹbọ ńláńlá àtẹbọ kékeré ọlọ́run máa jẹ kó ṣe pé yóò àṣírà ní òfò tó bá di ní ọjọ́ gbọ̀ndà lọ́kẹ́yàmà ṣéèkì tó wá ní wàrújìzá fàhìjúr wàrújìzá fàhìjúr wọn ní àrẹ́jì àwọn gẹ́gẹ́ náà wá tó fúnra ní pé tí ń wọn ní àlàsùnàm àwọn òòṣà níjẹ́ báwọn ní kí gbogbo àwọn òòṣà kéèyàn ó ta kété sí wọn kí wọn má gba tiwọn kàn rí pé á ẹni yìí kò gba ti àwọn òòṣà yìí rárá tòun tó ń pè ní àrídójúdá fàájú wá hájírò hà kéèyàn yan gba àwọn kìnìyàn ní òdì kéèyàn jìnnà sí wọn yányán ẹni wà hájírò hà bí ẹ ṣe máa ń yan àwọn nǹkan yìí lódì ẹni pé àwọn ẹbọ àti oríṣiríṣi nǹkan yìí kẹrìkù à kéèyàn pa nǹkan yìí tí wọn bá ti pààtì ìtumọ̀ rẹ̀ ni pé tó ọ̀pọ̀ àgbà àwọn nǹkan ẹbọ ti ìtumọ̀ rẹ̀ ni pé òun retí ìgbàgbọ́ nù so wà ahlaha bákan náà yóò jìnnà sáwọn tí bá ń ṣẹbọ walbara'atu minha yóò sì yọwọ́ yọ ṣẹ̀ kú lọ́dọ̀ àwọn tó bá ń ṣe ẹbọ wà ahlaha àti walbara'atu àti bíbọ́ minha níbi ìbọn pábọ́ṣẹ̀ minha kú níbi ọ̀dọ̀ àwọn òòṣà àwọn òòṣà oríṣiríṣi wà ahlaha àti àwọn tí wọ́n bá ń ṣe òòṣà yẹn kí wọ́n yọ payọ̀ṣẹ̀ kí wọ́n jìnnà sí kí wọ́n mọ̀ súnmọ́ wọn ní ṣéèkì ń ṣàlàyé fún atẹ́ni tó bá wo ń ta àkàyè lónìí wípé àlàyé nípa pété ni ànábì wa ma'rifatu nabiyyikum mímọ ànábì pété là ànábì wa fẹ́ ànábì wa náà la ṣàlàyé fún àwọn yìí o wọ́n tó bá ní ẹlòmíì tó ń pè lánàbì ìyẹn ṣàgbákò wájú ọlọ́run ọba nìyẹn o irú gbọ́n àwọn tó ń pè Ibrahim Niyasi àti Ibrahim Niyasi àti àwọn gangan wọ́n ṣàgbákò ara wọn níwájú ọlọ́run ọba o àti tí wọ́n bá túbà kó mẹ́kù tó pé ikú bá wọn òun náà ni pé gbogbo ní tí a bá fẹ́ sọ nípa ànábì sallallahu alaihi wasallam ó ṣe dandan fún wa o torí pé ànábì ò kì í ṣe èèyàn bíi tiwa lásán o so tí wọ́n fẹ́ sọ̀tàn rẹ̀ fẹ́ sọ kíníkà kí wọ́n lè wá ìtàn tó fẹ́ sẹ́rin lẹ́ni o torí irọ́ ti pọ̀ jù nínú ìtàn ànábì sallallahu alaihi wasallam tó ara àwọn ọ̀rọ̀ tí pé ẹ lè rí ẹ̀rí kankan fún wọn ni pé kí wọ́n ní pé Ọbásanjọ́ ẹni pé kí wọ́n ní pé ànábì sallallahu alaihi wasallam kí ọmọ wa fi Ibrahim níyàsí kí ọmọ fi wí ànábì irú àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ọ̀tà kun tí à ń pè ní pé èèyàn máa nábì sallallahu alaihi ni kí ọmọ wa ní Ibrahim níyàsí òun ni ẹni tó ṣe pé òun ló dán lọ́wọ́ ní ànábì lákọ̀ọ́kọ́ àmọ́ kò kàn gbé Muhammadu ló gbé wá ni àti wá dé nìkan wá gbé Ibrahim wá gbé Ibrahim wá nǹkan gan náà lànàbì wá ṣé irú eléyìí wàláhì tó le ni. tó ṣe pé ó lè sọyàn di kèfèrí sòun náà ni mùsùlùmí ó gbọ́dọ̀ kíyèsí irú àwọn nǹkan báyìí àwọn àtàn tó bá ti jẹ́ ìtàn rọ́ wọ́n bí ànábì wọ́n ti létí ìró fún wọ́n ti dábẹ́ fún ọwọ́ ẹ̀wù owó láwà ní wáńgbà tán bí irú àwọn nǹkan yìí ìtàn rọ́ ni kí wọ́n parọ́ mọ́ sọ̀rọ̀ sọ́lá ó mọ̀ lè kò ni ànábì tí yẹn bá ń sọ ọ̀rọ̀ kan nípa ànábì yẹn ń sọ nípa ẹ̀sìn náà ló fi kí yẹn sọ́ra gidi gan nípa tí yẹn bá fẹ́ sọ nípa ànábì sallallahu alaihi wasallam eléyìí òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ànábì wa tó pé a gbọ́dọ̀ mọ̀ ọ́n ẹni bá ń jẹ́ mùsùlùmí gidi kò gbọ́dọ̀ má dá ànábì mà bó ló ṣe ní dá ànábì mà fòtò sí ní ànábì òun náà ni òun kọ́ṣe rẹ̀ tó arákùnrin dá ànábì mà òun ni kéèyàn dúró kó ọlọ́run bá ń sọ fún wa ní alukur'an pé wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá ti ń tẹ̀lé ànábì yìí ẹ ti mọ̀nà ẹ ti mọ̀nà ó túmọ̀ sí pé ẹni tí ìwà ìtẹ̀lé ànábì ó ń tọ̀ wọ́n dùnú yóò sọnù yányán tefetefe ni yóò parẹ́ sínú sọnù ṣùgbọ́n náà ní pé ànábì sallallahu alaihi wasallam náà ni ọlọ́run kọ́lá tí wọ́n bá sọ ọlọ́run bá ní in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah sáàpẹ́ bá ní pé bá nífẹ̀ẹ́ ọlọ́run lódodo ìní ànábì yẹn tẹ̀lé ìfẹ́ ọlọ́run yẹn ìtẹ̀lé ànábì ni ó fi hàn ìpè á ẹ̀fẹ́ràn ọlọ́run ọba lódodo tó fattabi'uni ni yuhbibkum Allah ọlọ́run afẹ́rẹ́ ẹ̀yin náà tó ní pé ọmọ ìyá mi inú ojúṣe rẹ nínú ẹ̀sìn tó jẹ́ ojúṣe ìpìnlẹ̀ ojúṣe ìpìnlẹ̀ ni náà ni kí wọ́n mọ ànábì sallallahu alaihi wasallam kí wọ́n mọ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kí wọ́n mọ pẹ̀lú tó wá ṣe láyé kí wọ́n mọ pẹ̀lú tó gbé lọ́wọ́ kí wọ́n mọ pẹ̀lú ìtàn rẹ̀ sọ kí wọ́n mọ pé kò sẹ́ni kankan tá a lè máa tẹ̀lé nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí kò bá ń ṣe ànábì sallallahu alaihi wa alihi wasallam sọ bá kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn lọ fún wa gbogbo àwọn pátípátí tó pọ̀ ní àwùjọ táwọn èèyàn ń ṣe yìí kọ́ wọn ṣàbáwá fi àwọn èèyàn mọ́nà tí ó sì máa ń yẹ ẹ̀ṣẹ̀ tiwa náà kú ní orí ìlànà tí anabi sallallahu alaihi wasallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.